àfà abdulazim bunu badawi tí wọ́n sorúkọ rẹ̀ ní alwajizu fi fiqhi sunna wal kitabil aziz báàbù tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá nínú tírà náà o náà ni báàbù tí ń sàlàyé fún wa nípa àwọn ọ̀ranyàn alùwàlá àbí abala tí ń sàlàyé nípa àwọn ọ̀ranyàn alùwàlá lọ́sẹ̀ tó kọjá àfáà dákọ àwọn ọ̀ràn yẹn mẹ́fà fún wa nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlà mẹ́jọ ní gbogbo yìí tá a fáà mú wa ṣùgbọ́n a ṣàlàyé pé láwọn àyè míì àfáà ń dákọ méjì papọ̀ irú alákọ̀ọ́kọ́ one and two alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àfáà fi síbẹ̀ pé gásìlò lè wájúwú àwọn gásìlò lè wájúhí wàmílíhùn mọ́dúnmọ́dọ́ wà lẹ́sìn sharp méjì ló fi síbẹ̀ yẹn then ẹlẹ́ẹ̀kẹta òun náà ni rasulul yadaini ila al-mirfaqayn ká méjèèjì títí dé ìgún ọ àbí pẹ̀lú ìgún ọ wa ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn òun ni ká fọwọ́ pa orí mas'ur pa gbogbo orí lẹ́yìn àkàrẹ̀ pa méjèèjì. ẹlẹ́ẹ̀kẹfà tá a kà lọ́sẹ̀ tó kọjá òun náà ni rákìlò rìjìlẹ́yìnì sílẹ̀ kàdéyìn ká fọ ẹsẹ̀ méjèèjì títí dé kúkúsẹ̀ adẹ̀ ṣàlàyé fún wa bí apá ẹnu àwọn àfáà sí wà lórí àwọn ọ̀ràn aya àlùalá àbáwọn nǹkan tó jẹ́ nǹkan so mọ́ àlùalá wọ̀nyí ṣùgbọ́n tí wàá bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí òun títẹ̀síwájú nípa. ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹfà tá a nípa wípé ká fọ ẹsẹ̀ méjèèjì àmì pa orí àbí ń ṣàlàyé nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tó pè lọ́rùn àyàn àwọn ahadis tí wọ́n ń túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn àyàn náà ní gẹ́gẹ́ bí àgbọ́yé last paragraph láti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ní page fifty one wàfìlà hadith la bayanu sífàtì masiha àdíìsì tí ń bọ̀ ta fẹ́ kà nísàlẹ̀ yìí òun náà ni ó ṣe àlàyé nípa sífà àbí ìròyìn bá a ṣe máa fọwọ́ pa orí. an abdullahi bin amr bin al-as anna rajulan ata nabiyya sallallahu alayhi wa sallam ya rasulallah kayfa tuhur wọ́n gbọ́ látọ̀dọ̀ abdullahi ọmọ amúrì ọmọ alaas wọ́n sọ fún wa pé arákùnrin kan dájúdájú arákùnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam arákùnrin wa ní mo pèrè òjíṣẹ́ ọlọ́run kayfa tuhur báwo la ṣe máa ṣe mara báwo la ṣe ṣe tòmátòtò fàdá àbí máa in fi iná in ànábi wa pèsè fún omi nínú igbá nínú korobá. ní kànáàbì call for water nínú omi nígbà tán gbómi ilé ọ̀gásàlà sàlàtà ó ẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ó fọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta súnmọ́ wájú àhú sàlàtà lẹ́yìn náà ó fọ ojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta súnmọ́ sàlàtà lẹ́yìn náà ó fọ apá rẹ̀ ó fọ apá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta súnmọ́ lẹ́yìn náà ó wá fọwọ́ pa orí ẹ̀ níbi báyìí wọn ò sọ ìgbà tó fọwọ́ pa orí àmọ́ ẹ̀rí wà yìí pé a máa fọwọ́ pa orí ní ẹ̀ẹ̀kan a sì lè fọwọ́ pa orí náà bá a ti ń ṣe àwọn àyè yòókù. àfà nígbà ọmọ ọ̀ka rẹ̀ sábẹ̀lá méjèèjì eléyìí náà ń pè ní yàni ó fi kábàlà ìfábàlà méjèèjì ó kì bọnú etí rẹ̀ wàmásáàdì ìbòhà méhì àlàzọ́hìrì ùsùnẹ́yì ó wá fi àtàǹpàkò rẹ̀ méjèèjì ó fi pa ẹ̀yìn etí ẹ̀ tàbá fẹ́ pa etí á kì ọwọ́ eléyìí bọnú etí àtàǹpàkò ọwọ́ eléyìí á wà fi pa ẹ̀yìn etí wa wàbí sàbàhàkẹ́yìn bá ti ra ùsùnẹ́yì then ìfábàlà méjèèjì ó fi pa inú etí náà tó tọ́ bá fẹ́ pátí abáki ilé ìbọn náà á fi ilé ìpanu etí wa ilé ìyá sì pa ẹ̀yìn etí wa. lẹ́yìn eléyìí anabi sọlọ súnmọ́ kọ́ọ̀lá lẹ́yìn náà ló wá sọ báyìí pé hakaza ni wudu báyìí gangan ni àlùwàlá ṣe rí báyìí láti máa sálùwàlá faman zada ala hadha ẹni bá wá sí àlékún lórí eléyìí àwọn náà kọsọ tàbó dín nǹkan kan kù níbẹ̀ fàkọ́dé àṣà àwàzọ́ lànà ó ti sàbúrú ti sàbòsí tí ẹ bá fi lè dín nǹkan kan kù níbi àbó lé nǹkan kan kún irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ń tí ò dáa wàzọ́ làmà ó sì sàbòsí àwùzọ́ làmà wà àṣà à àbí ká sọ wípé ó sàbòsí ó sì ṣe àbúrú irú ọ̀rọ̀ báyìí bóyá ẹni tó gba ọ̀rọ̀ yìí wá kò mọ̀ ó wàlà àlà ó ṣe yè méjì èwo làlẹ́bí kọ́kọ́ ti síwájú èwo ló wí gẹ́yìn tí àti tí ó máa fi wá wáyé mẹ́ lọ́wọ́ mú méjèèjì wáyé pé fàkọ́dé àṣà àwàzọ́lámá àwùzọ́lámá wà àṣà àmọ́tùmọ̀ kan náà ni méjèèjì ń túmọ̀ sí so eléyìí ni ẹ̀rí lórí wípé káfọwọ́ pa orí tí àfáàfẹ́ lù ni láti fi sọ̀pọ́tù rẹ̀ wípé ọ̀ràn yẹn ní káfọwọ́ pa orí àbáwọn nǹkan mìíràn tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àtúnjẹ́ àǹfààní ìjẹ́ ọ̀ràn yẹn wọn wallahu a'lam èyí tó wá jẹ́ ọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kejì sáfà mú wa bíbá yìí oní takalilu lẹ́hìyà tí ẹ bá ń sàlù àná lọ́dọ̀ ya irùngbọ̀n wa ìyẹn sàlù àná ní ìsìnyẹn wá ní ya irùngbọ̀n rẹ̀ kí ló fàtà àfà fi sọ̀rọ̀ yìí lè hadithi anas bin malik nípa hadithi anas ọmọ malik gbà anna rasulallah sallallahu alayhi wasallam ipe dájúdájú anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ní kánà ó jẹ́ ní tó ti pé idha tawadda'a tánàbí bá ń sálù àlá akadà káfán min yóò bí omi ẹ̀kúnwọ́ kan káfán omi ọwọ́ kan nínú omi yóò bù sí ọwọ́ ẹ̀ fa adkhalahu tahta hanakihi omi yìí yóò wá fi sí abẹ́ ìjàgbọ́n rẹ̀ nítorí pé ní hanaki òun náà ní pé àjà inú yàní pé erigi so abẹ́ rẹ̀ ẹni pé ìjàgbọ́n ẹni abẹ́ erigi ni ó wà so tó túmọ̀ sí náà ni pé yóò wá bu omi yìí sí ìjàgbọ́n rẹ̀ fàkàlùlànà díje lè fi yàtà omi yìí oní ẹni wàá fi ya àwọn irùngbọ̀n rẹ̀ yàní tó bá bu omi ẹ̀kọ́ wọn kàn sí yóò dá sí yóò wá fi ya àwọn irùngbọ̀n yẹn yàní pé yóò fi fọ́ wakọ́ọ̀la àlejò wa tó fi kún báyìí pé àkàdá àmàrà ni rọ́bì azawajal báyìí lulú wọn bá ní ti pamílàsìn báyìí ni ọlọ́ọ̀bá anọba tó ga jùlọ bẹ́ẹ̀ ló ti pamílàfẹ́ yẹn tí máa sàlọ́lá ẹ̀rí tàfà mú wá ní ìyá irun gbọ̀n ọ̀rọ̀ yẹn ni sábàdẹ̀ wo àwọn àfọ́ onímọ̀ọ́sá hib náà tá a mọ̀ ẹ bá wọlé mọ́sábà Imam Malik ẹ ti níbẹ̀ yẹn náà àwọn náà sọ tí yẹn bá yìí tí ò bá pọ̀ jù mi kàyà ní ká nínú àwọn onímọ̀dá àwọn míì sọ ipe tá a bá ń wẹ̀ ló di ọ̀ràn ẹ̀yàn ká fomi ya irùngbọ̀n àmọ́ tó bá jálù ara ni kìí ṣe kọ́ ọ̀ràn ẹ̀yàn ni àwọn míì ní àà ibi tó jọ́ràn ẹ̀yàn ni pé ìjàgbọ̀n àmì kí irùngbọ̀n tí ò bá gùn ju ìjàgbọ̀n lọ yàrá kákà fọwọ́ ìjọba àmọ́ ibi tó bá ti gùn ju irùngbọ̀n tó bá gùn kọjá ìjàgbọ̀n àfọwọ́ gbo àfọwọ́ ya oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afáàsà sọ ní orí ẹ̀ ṣùgbọ́n àfa àtàǹkà tíra rẹ̀ tó fi ní ni náà ni a ti yẹn a'lam a fà mú wá ní ìgbẹ̀yìn nínú àwọn àlùwàlá náà ni takalilu asáde ìyàdẹ́yìn wà lìjìlẹ́yìn ni ni pé tá a bá ya àwọn ọmọ ka ọwọ́ méjèèjì àti títí ẹsẹ̀ méjèèjì likaulihi sallallahu alaihi wasallam nítorí bọ́lọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ báyìí pé asdigil wudu'a wa khallil bayna al-asabi wa balik fil istinshaq illa an takuna sa'iman ànábì ní ma ti alwala láti pé asdigil wudu'a ti alwala láti pé wa khallil bayna al-asabi lẹ́yìn ma ya àárín àwọn ọmọ ká tó ya ìyẹn pé fọ́ àárín àwọn ọmọ kan wàdálík philipsin shark tó ọba wa ń fomi sí mú fa omi náà sí mú dáadáa jẹ́ kó dógóńgó nípa ìfi omi sí imú rẹ̀ ilá antakuna sọ ìmọ̀ àyàfi tó bá ń gbààwẹ̀ lókù tá a bá ń sàlùwàlá tá a bá ń fomi sí mú àwọn míì máa ń ṣe àlùwàlá yàtọ̀ máa ń fomi sí mú yẹn lọ́nà tí ò tọ́ ẹlòmíì ti máa ń sàlùwàlá lókàn sí ó no kọ́ ni a máa fa omi sí mú omi ó wà lọ́wọ́ wa nígbà a fomi yọ ẹnu nù a wá omi tó wà a wà fa sí imú fa nǹkan sí omi yẹn a fa sí ni a ma fa sí a wà fi ọwọ́ sì gba imú a tún fa omi yẹ síta ẹ̀rì tí yẹn bá wá ń wọ́n ní ká jẹ́ kó so that omi yẹn ò fi ní ọ̀hún débi pé yíwa fi àfẹ́kì ààwẹ̀ wa ìsọba ẹ̀gẹ́ ó túmọ̀ sí pé a máa fa omi símú dáadáa ni so anábì ni máa fa omi símú àyàfi tó bá ti pé ọba ń gbààwẹ̀ lókù so ọ̀rọ̀ yìí oní àlàáfà gbójúlé tó fi sọ wípé ọ̀ràn yẹn ní kéyìn sì kí ni ká máa fọwọ́ ya ọmọ àká wa ẹ̀rì kó ti pé ìsìn ṣáà ìfomisímú lọ́rọ̀ yẹn fún wa nínú ìta kà sí ẹ̀yìn wallahu alam hadisi ni táfà tó mú wa láti fi fẹ̀rí onáni wa an abdullahi bin mas'ud qala qala rasulullahi sallallahu alaihi wasallam latanihi kunna la asabi'a bituhur aw latanihi kanna hanna abdullahi bin mas'ud radiyallahu anhu wani anabi sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ rẹ̀ kaba yìí pé latanihi kunna la nínú kẹ́ máa fomi fọ àárín àwọn ọmọ ọ̀ka yín dáadáa ìtumọ̀ làtọ́ ní òkun náà ni pé láti bá lè róná fi gásìlè hà náà ni pé kẹ́ máa jẹ́ kó dógóńgó nípa mímọ̀ fọ àárín àwọn ọmọ ọ̀ka bí tuhuri yẹn ni pé wọ́n tẹ́ bá ń ṣe ìmára àwọn làtàníyè kánìlẹ̀ náà àbí kó pé iná gangan ni ó di ògóńgó nípa jíjẹ ọmọ ọ̀ka yẹn wọ́n fún àwọn àfáà nígbàtí ń ṣe àlàyé àhàdíìsì ó ní ìtumọ̀ rẹ̀ ni pé anazalẹ́ka yakunu sábábà sí ìdìkúlìnà pé àyèmọ́ máa fọ àárín ọmọ ká dáadáa ó lè jẹ́ sábàbí tí ó múnú wọn náà mọ́jà wọn náà mọ́jà wọn náà ká tó wà lè jẹ́ náà so àwọn ẹ̀rí tá a fa àgbójúlé ní ìtúbi pé ìmá ya àárín ọmọ ọ̀ka pàápàá jùlọ ti sọwọ́ àtọwọ́ àti tẹsẹ̀ làfáà sàlàyé àfáà ní ọ̀ràn yẹn ni pẹ̀lú àwọn àhádìsì àdísà fáfi wá parí ọ̀rọ̀ yìí wọ́nàlẹ́kẹ́ anil mustawrid bunu shaddad qala ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam tawadda'a fakhallala asabi'a rijlayhi bi khinsirihi ó gbà látọ̀rọ̀ mustawrid shaddad ó ní mo rí ànábì sallallahu alayhi wa tó sí àlùwàlá fakhallala asabi'a rijlayhi bi khinsirihi ó mú ọmọ ọ̀ka ọmọládé yìí ọmọ kékeré yìí ó wá fi ya àárín ọmọ ọ̀ka eléyìí náà ń pè ní khinsir wọ́n ń pè léyìí ní binsir eléyìí wùsọ eléyìí asababa eléyìí ibuham so khinsir yìí là máa fi ya àárín ọmọ ọ̀ka tábà ń ṣe àlùwàlá so ó lóun rí ànábì tún ṣe báyìí wallahu alam àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn àfáà ní àpẹ nílé lórí ẹgbẹ́ òṣìṣọ́ bọ́ gbogbo àwọn ẹ̀rí tá àfáà mú wáwà yìí ká gbìyànjú láti pé tá a bá ń ṣe àlùwàlá ààfin kankan lẹ̀ nínú ẹ̀ èyí tó pè lọ́rọ̀ ẹ̀ àlè ibi tó àwọn tóbi tó lè ká yà ọmọ ọ̀ka most especially ọmọ ọ̀ka tọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà náà lọ lórí èyí pé ọ̀ràn yẹn ní káfọwọ́ yẹ ọmọ ọ̀ka tọwọ́ wa tá a bá ń sàlọ̀lá tá a bá ń fọ apá kété pákàfọ́ báyìí akẹ́fọ́ bá nù á yà àwọn àárín ọmọ ọ̀ka torí pé tọwọ́ bá wà báyìí tí ẹ̀fọ́ omi lè má dé àárín àwọn ọmọ ọ̀ka ni àmóhùn náà sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ kan fún wa lọ́pọ̀lọpọ̀ gbà nípa Imam Malik

àwọn wá gbọ́ Imam Malik kí wọ́n jí fàtáwà yẹn nípa pé tàbá ń sọ̀rọ̀ lákàfọ́ ya ọmọ ọ̀ka ẹsẹ̀ wa eléyìí gangan ni yóò mọ̀ túmọ̀ sí pé àwọn ìjọsìn tá à ń ṣe àfi ń tẹ̀lé súnà àbá ń ṣe bí ṣẹ̀rí àti ìgbé kalẹ̀ òun gangan sì ni ó jẹ́ ká rí àǹfààní tó wà níbi ìjọsìn yẹn ọlọ́mọ sàfihàn ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa ká gbìyànjú láti ẹkú gbọ́ àwọn nǹkan wọ̀nyí à ń ṣe wọ́n tá bá ń ṣe àlùwàlá eléyìí ni ìparí àlàyé nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá tá a fa àmúwa yẹ́bà sí wàá mọ̀ yìí pé nínú àwọn ìbáàdà táǹsì àwọn míì jẹ́ ìbẹ̀tí ẹ̀kú jẹ́ ṣòrót májẹ̀mú ni gẹ́gẹ́ bá fa ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ ńgbàfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlùwàlá àwọn míì bẹ tó pé nínú àwọn fara ìdìní àbíkásọ pé arkan àwọn míì ń bẹ tó pé súnà so súnà rẹ̀ làfà fẹ́ máa ṣàlàyé fún wa báyìí súnà náà lòwòdò àwọn nǹkan tó jẹ́ súnà ti àlùwàlá àwọn fàráì tó jọ́nà àyàn yẹn gbogbo ìtàn bá pè lọ́rọ̀ àyàn tó sì já sí pé ọ̀rọ̀ àyàn ni téèyàn bá fi kalẹ̀ tí yóò bá ṣe kù lálù àláyé níta bá ní fàráì nìkan tí yóò bá fi kalẹ̀ tí yóò àfi kó ṣe ní òtún ní nǹkan yẹn àmọ́ tá a bá ní súnà ẹni bá fi súnà kalẹ̀ ó lè pàdánù láàdá kan àmọ́ àlù àláyé àbíjọsìn yẹn ń bẹ fún so alákọ̀ọ́kọ́ nínú àwọn súnà nílòwòdò àwọn súnà àlù àlá tíyẹn bá fẹ́ sálọ àlá súnà ní káàrin orin káàrin orin síwájú ká tún sí àlọ àlá afáàní an abi hurairata radiyallahu anhu qal qala rasulullahi sallallahu alaihi wasallam laula an ashukka ala ummati la amartuhum bis-siwak ma'a kulli wudu wọ́n gba látọ̀dọ̀ abu huraira kí yọ̀nà ọlọ́run kó máa wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kí kí àtọ̀rọ̀ ọlọ́run máa bá sọ báyìí láwùlà an àṣọkọ àlà ummati tí ò bá jásí pé kí má fi ara ní àwọn àlùmọ̀ mi ni tí ò bá jásí pé ìǹfẹ́ kí ìnira kó máa báwọn àlùmọ̀ mi ni ìbá sì máa pa wọ́n láṣẹ àbí ìbá pa wọ́n láti máa rin orin fún gbogbo àlùwàlá ṣùgbọ́n ànábì ò fẹ́ nira fún wa yìí ni òfin sọ́ di ọ̀rọ̀ yìí tó bá ti lè pàṣẹ rẹ̀ ó di ọ̀rọ̀ yìí ká máa rin pákó nìyẹn tẹ́bá wo àwọn ọ̀rọ̀ tá a fa mú wa nípa yíya arúgbọ̀n nípa fífọwọ́ ya àyàn ọmọ ọ̀ka ọ̀la pé wọ́n rí hadith pé àṣẹ lànàbí pandẹ̀ láti lọ lórí pé ọ̀ràn yẹn ni hadith wà lábẹ́ méjèèjì ìbẹ̀ẹ́bẹ̀ níbi táwọn ti pàṣẹ rẹ̀ tánàbí bá fi lè pàṣẹ nípa pé ká máa rin pákó ká tó sálọ àlá táàsì rádìsì ní tó sọ àṣẹ yẹn di fúfú yẹ èrè pákó ti di ọ̀ràn yẹn ni wá gásìlò kàfẹ́ìnì ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó jẹ́ súnà ó dáni gásìlò kàfẹ́ìnì sàlàfáàfì àwálì wùdú káàfọ́ àtẹ́lẹ ọwọ́ wa méjèèjì bí ọ̀rùn ọwọ́ míbàá káfò bíbá náà ń pè ní káfò káfò bí ọ̀rùn ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta níbẹ̀rẹ̀ àlùwàlá eléyìí náà súnà ni lima sábàtà an usman nípa nǹkan tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀rọ̀ usman radiyallahu anhu fi nabi nípa ìròyìn tó ṣe fún wa nípa àlùwàlá àtàlẹ́bì sallallahu alaihi wasallam annahu ghasala kaffayhi thalatha ipe fọwọ́ ẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta níbo fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá ó fọwọ́ ẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta eléyìí ni bóyá nǹkan kan ṣẹlẹ̀ ìyẹn wá gbàgbé kò yẹn dà gbàgbé fẹ́ bẹ̀rẹ̀ ó sí tó bá fi kírun ilẹ̀ ọlá kó pàdé torí pé ńgbà tí ń fọ apá yẹn yóò fọ gbogbo bẹ̀yẹn náà mọ́ àmọ́ tó yẹ pé nígbà tí ń fọ apá kò tó wá fọ bẹ̀yẹn mọ́ kò sálù àlá àmọ́ ńgbà ń fọ apá àmọ́ gbàgbé ni àmẹ́ni tó bá ní òun tó ń wo gbogbo tó bá ti jẹ́ súnà òní máa ṣe lápèjì tó bá ti fẹ́ sàrọ̀ àrò yóò kàn bọ́jú yóò fọ apá yóò sì parí yóò sì fọ ẹsẹ̀ òun tó ń gbà súnà bọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lálọ́ àlá torí pé ó ti ní àkídà míì tó yàtọ̀ sí àkídà àti ìtúsúnà wallahu alam ni pé irú àwọn tó bọ́ sọ fáwọn òní tẹ̀lé súnà kò sí tó kà wọn pẹ̀lú súnà tó ń pera wọn ní kíra orúkọ tó ń pera wọn wọn lọ hàn àmọ́ kí ẹ bá gbàgbé irú nǹkan tó jẹ́ súnà lápèjú ìyẹn fẹ́ sàlọ̀ alẹ́ kò rántí ẹran pákó alọ́ aláyẹn àmọ́ kó orin pákó yẹn yóò sàlékún ládàá fún wọn lọ hàn súnà ni wípé ká papọ̀ láàrin ìfomiyọ ẹnu àti ìfomifínú pẹ̀lú ẹ̀bù ọwọ́ mẹ́ta yẹni pé ta bá fẹ́ bu omi bọ́pọ̀lọpọ̀ sí bá ń sọ̀rọ̀ àlàní pé mẹ́fà náà máa ń ṣe wọ́n bu mẹ́ta láti fi wí nù wọ́n fi mẹ́ta náà láti fi fi imú àà mẹ́ta náà ní òjè súnà ni ta omi sọ́wọ́ wa fẹ́ a ti sẹ́nu a wà fi yọ ẹni a tù síta èyí tó bá kù sọ́wọ́ yẹn awa si fi imu àádẹ́sán síta alákọ̀ọ́kọ́ ni a ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀rí pé níbẹ̀ yẹn ibu omi yẹn mẹ́ta náà la ṣe àmọ́ ká kọ́kọ́ bo omi yẹn nínú ká tu síta ká tó wá fomi símú lẹ́ẹ̀mẹ́ta nta ń sàlàyé padà èyí jẹ́ súnà òun náà làfa ń sàlàyé fún wa yẹn náà ni pé ìfomi yọ nínú ká sì sínú pẹ̀lú pé omi sí ọwọ́ ẹ̀yọ̀ lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú nǹkan tí bẹnu hadith tí abdullahi ọmọ zaidi gbà wá tí ta'limihi li wudu'i rasulillahi sallallahu alaihi wasallam nípa ẹ̀kọ́ tí ń kọ́ni nípa àlùwàlá tànábì sallallahu alaihi wasallam ipe annahu tamadmada wastanshaka min kaffi wahida fafa ala dhalika thalatha bẹ́gbà wáyé ṣe wá ní pé anábì fomi yọnu ó sì fomi símú látara ẹ̀bù ọwọ́ ẹyọ kan ẹ̀bù ọwọ́ omi ẹyọ kan fàfà àlàzáníkà sàlàsà ó wá sí báyìí lẹ́ẹ̀mẹ́ta so tó bá ti fẹ́ yọnu tó fẹ́ ti mú ọwọ́ kan náà ni ó fi gbobi yóò yọnu yóò sì ti mú ó wá sí báyìí ní ẹ̀mẹ́ta ètò sì yàwá náà ni pé tá fẹ́ sálù àlà bẹ́ẹ̀ náà ni kí àṣemáṣe wallahu àlà súnà ẹlẹ́ẹ̀kẹ́ni almubalaghatu fihima li ghairi sa'i tá kájẹ́ kó gbogbo yẹni pé ká fomi yẹn yú ẹnu wa dáadáa ká sì fa omi yẹn símú àmá o sẹ́ni tí ò bá gbáwẹ̀ tí ẹ bá ń gbáwẹ̀ a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kó máa di pé omi ó padà ojú bọ́ sí ọ̀nà fún wa àbá gbé omi nì afánilè káwòlìhì sallallahu alayhi wa sallam nítorí gbólóhùn anábì sallallahu alayhi wa sallam tó sọ báyìí pé wà bá lè tìlé sí illa an takuna sa'iman àyàfi tó bá ń gba àwẹ̀ lókù àmọ́ bá láwẹ̀ fa omi símù rẹ̀ dáadáa ala al ka ká kọ́kọ́ fọ apá ọ̀tún síwájú apá òsì abala ọ̀tún ká kọ́kọ́ ṣe síwájú ká tó ṣe títí òsì eléyìí náà ni li hadisi nípa hadisi mama wa sayida aisha tó sọ báyìí pé kana rasulullahi sallallahu alaihi wasallam yuhibbu tayammuna fi tana'ulihi wa tarajjulihi wa tuhurihi wa fi sha'nihi kulli wani anabi sallallahu alaihi wasallam ima nife kuma kọ́kọ́ sí apá ọ̀tún ko kọ́kọ́ ma sí ọ̀tún fi tana'ulihi nípa ìbọ bàtà rẹ̀ ni tanabi bá fẹ́ bọ bàtà pọ̀ ọ̀tún ni kọ́kọ́ bọ wa tarajjulihi tó bá fẹ́ yarun rẹ̀ apá ọ̀tún yóò kọ́kọ́ yà àbúfẹ́ dírẹ́sì irun rẹ̀ apá ọ̀tún yóò kọ́kọ́ sí wàtòhórìhì àti ìmátótó rẹ̀ yàrá mahali shahid ní wájú bilala àdìsá fámúwá ni ẹ̀ náà ní kí mara apá ọ̀tún ní kọ́kọ́ máa sí làfà àti ní súnà ní sha'ni ẹgbẹ́ àlámọ̀rí ànẹ́bì ìmọ̀ akọ́kọ́ sí apá ọ̀tún kó tó sí apá òsì tá gbàgbé lẹ́yìn àti sàlàyé fún wa nípa wípé tá a bá fẹ́ ṣe nǹkan nǹkan tó jẹ́ nǹkan ọlá nǹkan dáadáa ọ̀tún là máa tì í síwájú nígbà tá à ń ṣàlàyé nípa pákó sọ́wọ́ ọ̀tún lè yẹ ká sọ pákó ní àbọ̀wọ́ òsì àṣàlàyé nípa pé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan dáadáa tó sì jẹ́ wípé a lè àápọ̀ tún ṣe a sì lè fi òsì náà ṣe níbẹ̀ yẹn ọ̀tún là máa fi ṣe àmọ́ nǹkan tó bá jẹ́ nǹkan ìdọ̀tí nǹkan ẹ̀gbin yàní òsì là máa fi ṣe nǹkan yẹn so kábọ̀ bàtà ní sí nǹkan dáadáa ni ẹsẹ̀ ọ̀tún là kọ́kọ́ máa kí ibọ̀ bàtà tàbá fẹ́ bọ̀ bàtà ṣùgbọ́n tàbá fẹ́ bọ́ sílẹ̀ ẹsẹ̀ òsì là kọ́kọ́ bọ́ bẹ́ẹ̀ tàbá fẹ́ wọ aṣọ afẹ́ wẹ̀wù nísìn apá ọ̀tún là kọ́kọ́ kì bọ́nú ẹ̀wù yẹn so tàbá fẹ́ bẹ́wù akọ́kọ́ bọ́ apá òsì bẹ́ẹ̀ tàbá fẹ́ bọ́ ṣòkòtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ìmọ́tótó náà akọ́kọ́ máa ṣe apá ọ̀tún síwájú ká tó ṣe apá òsì àtà tàbá fẹ́ yarun afẹ́ yanu gan wa obìnrin náà tó bá fẹ́ di irun apá ọ̀tún ní kọ́kọ́ dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin lápèjúwe afẹ́ fọkùn nísìn ọwọ́ òsì láti fọkùn ẹ̀yẹ̀ mú gbàtà afẹ́ fún mi fún mu àfọ bomi fún mu àmọ́ láti gbà mú láti fọ síta tó dípé níta afẹ́ fọ síta yẹn ìdọ̀tí ni bẹ́ẹ̀ tá a bá fẹ́ wọ toilet ẹsẹ̀ òsì láàgbé wọ toilet àmọ́ tá a bá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún ni àgbéjáde so bá ti máa sàwọn òṣùwọ̀n rẹ̀ ni àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan ọ̀dọ̀tí apá òsì lákọ̀ọ́kọ́ máa fi ṣe lápèjì tó sí àwọn mọ́sálásí àgbẹ̀sí ọ̀tún wọlé a sì gbé ẹsẹ̀ òsì jáde wallahu a'lam ọlọ́run kò fọ̀rọ̀ rẹ̀ yìí wá. sò ní ìparí ní òwúrọ̀ yìí afá ní fi já pé ọ̀tún lákọ̀ọ́kọ́ fi hadithi usman bákan nínú nǹkan tí ó wà tó sọ báyìí pé tí ìhìkà yàtìhì lè wùdó ìnàbí nípa ìròyìn táwọn náà ṣe nípa àlù alátánàbí ṣe sallallahu alaihi wasallam annahu ghasala al-yumna thumma al-yusra ipe anabi sallallahu alaihi wasallam ó fọ apá ọ̀tún lẹ́yìn náà ó tó wá fọ apá òsì nígbà tó sẹ́dínà Usman sàlàyé àdíìsì yẹn ó ní anabi fọ apá ọ̀tún lẹ́yìn náà ó tó wá fọ apá òsì ẹjá kàpéjì ìdílẹ̀

òun náà ni pé abdullahi ibn zayd gba àdìsí wáyé pé anna nabiyya sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam ó ti àbí sulusai muddin wọ́n gbé wá fún anabi sulusai muddin òun náà ni ìdá méjì nínú ìdá mẹ́ta omi tó wà nínú mudu two thirds of omi tó wà nínú mudu mudu anabi káàdá sí mẹ́ta ìdá méjì nínú ìdá mẹ́ta yìí wọ́n gbé omi yẹn wá fún anabi fatawa ba'a anábì wá fi omi sálùwàlá fàjá alayádùlùkù zira àì ó wá bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ gbu apá rẹ̀ ní fọwọ́ gbu apá ẹ̀ tò níbẹ̀ yẹn láti yọ jáde wípé súnà ni ká fọwọ́ gbu àwọn àyọ̀ àlùwàlá bó tẹ̀yẹ́ pé inú àwọn mọ̀dá ìdìní bí mọ́sá àwọn màlìkí àwọn sọ pé ọ̀ràn yẹn ní fífọwọ́ gbu yẹn àdálùkù yẹn wọ́n sọ pé ọ̀ràn yẹn ni wallahu alam nínú hadithi wọ́n ní ànábì máa fi omi omi tẹ́gbọ́n wá fànábì tùlùfẹ́ múdù tó yẹ pé tó tọ́ tó dé ìdá méjì ìdá mẹ́ta múdù ni ṣé ní báyìí àwa lè wá lò wípé tàbá fẹ́ sàlùwàlà nígbà tá lẹ́bi jẹ́ pé bá nàbí ti sàlùwàlà ni omi tó ti sàlùwàlà ni ẹ̀ káwa náà wà máa fi ìdá méjì nínú ìdá mẹ́ta múdù ká máa fi ṣe àlùwàlà àní sọ bẹ́ẹ̀ àbí sáà sọ bẹ́ẹ̀ àní sọ bẹ́ẹ̀ níta àti ní sọ bẹ́ẹ̀ ni pé a yàtọ̀ síra wa ẹlòmíì ń bẹ bóyá àwọn oríkèéríkèé ara rẹ̀ ó tóbi jura ẹni lọ níta ń tẹ́ni pé sálù àláyẹ̀ dáadáa àmá o àgbọ̀dọ̀ lómi lòkulù ká má bà omi àwọn afá sàlàyé nípa pé kéyìí wọ́n máa bà omi kódà kó ṣe pé kuni máa fi ọrọ yẹn ti sí ọdọ anabi alam nípa sanabi ló sọ wà nípa pé ká má máa kódà kó ṣe àmọ́ kìí ṣe pé dandan ni kó wá jẹ́ pé ìdá méjì nínú ìdá mẹ́ta níbi ni a fi fi àlùwàlá hadisi wà tó fẹsẹ̀ nílẹ̀ nípa pé anabi sallallahu alaihi wasallam ìmọ̀ sálọ̀lá pẹ̀lú omi ìdá méjì nínú ìdá mẹ́ta múdù lẹ́yìn náà tó bá fẹ́ wẹ̀ ìmọ̀ wẹ̀ pẹ̀lú omi tó pé sọ́ àkan sọ́ àní múdù mẹ́rin sí sọ́ àní sí múdù márùn-ún tàbí bá nàbí sí ìmọ̀ wẹ̀ dé nípa pé kìí sí omi kò dẹ̀yẹ káàánú ọmọ owó ìṣèlú àmọ́ kìí sí pé àwọn ọmọ mẹ́jọ omi ìpé bàbá fẹ́ ni pé ká sàlù aláyẹ dáadáa tàbá fẹ́ wẹ̀ yẹn náà ká sì wẹ ìwẹ̀ yẹn dáadáa wallahu alam ibi táwọn ti dúró ní òwúrọ̀ yìí nì ní ìsinmi àti ka nú àwọn súnà àlùwàlà àti ka mẹ́fà nínú ẹ̀ àwọn súnà tí àfa mú wa bí mẹ́sàn-án ní sí máa ṣe ní sí àtàwọn ọ̀rọ̀ míì tó sọ ní ẹ̀yìn rẹ̀ tọ́lọ́mbà gbà wá láàyè ńgbà míì àwọn tẹ̀síwájú látòrí ẹlẹ́ẹ̀kejì السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله bẹ́ẹ̀ni tàbá fọjú láàkùnmí ya láàfọwọ́ gbóyọ̀nùgbọ̀n wa káàkùnmí ya gbọ́ abẹ́rẹ̀ kẹsìkí bóyá àásìyẹ lọ́tọ̀

àwọn náà kàn pé fóun bomi sí wọn bóun fi ìyá ẹ̀ wọ́n. pé omi téèyàn wá fi bojú náà ni àti téèyàn bá omi téèyàn bá fi bojú ọ̀tọ̀ omi téèyàn fi ìyá ló gbọ̀ ọ̀tọ̀. kò sí aburú ń bẹ̀ kó já sí pé omi téèyàn bá fi fọjú òun náà láti ya irungba actually ẹjọba ń sọ àdéhùn sáà kan yẹn wọ́n ní ànábì máa bu ẹ̀kún ọwọ́ omi kan yóò wá dà sí àbí wà sí bá sì bẹ́ẹ̀ rẹ̀ fàbí ìwà ní ma àmọ́ kò sábúrú bẹ́ẹ̀ ńgbà wà tó yẹ pé omi tá a fi fọ ojú yẹn ń tá ni pé kú mi ó wọ àárín kan ara èèyàn bí wọn fà sára yìí pípínu bàbá pọ̀ ó lè mọ bùkátà kú mi ó kan ìjàgbọ̀n yẹn fọ irùngbọ̀n yẹn káṣí fọwọ́ yà ká fọwọ́ gbó ó lè ju omi a fi bọ́ bí tí ẹ̀ bá dẹ̀ ṣe bí ti yẹn náà kò sí àbúrú mẹ́ afọ́jú àwọn abomi sọ́wọ́ wa àti sí abẹ́ ọ̀rọ̀gbọ̀n wa so that omi yóò fi kárí gbogbo ọ̀rọ̀gbọ̀n yìí wallahu a'lam. àwọn àlàyé wọ̀nyẹn ó dáa púpọ̀ kéjọ máa ṣe wọ́n a lọ sí ibì kan níjọ kan pẹ̀lú àápàdé ẹnìkan kí o mo wo bó ṣe ń sàlùwàlà ẹ rí i pé àwọn tí ó pé àwọn tí ó pé akẹ́kọ̀ọ́ gidi ni wọ́n tó ṣe pé wọ́n ń súnmọ́ àwọn àbí wọ́n sì ń practicalize nǹkan tí wọ́n ń kọ́ tí wọ́n ń kà ẹ̀rí ó ṣe àlọ́ aláyẹ perfectly tó yẹ pé ó sì farabalẹ̀ sí pé yes àwọn eléyìí bó ṣe yẹ kéèyàn máa ṣe nìyẹn àmọ́ kéèyàn máa sàlọ́lá bí àwọn aṣẹ́ ìjọsìn míì ká má wàá mójútó àwọn súnà yẹn pàápàá jùlọ àwa tó yẹ pé àlè súnà tá à ń jókòó sí àwọn majalisil ilm kò bá mu tó ó máa rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ẹnìkan ń sàlọ̀lá àmìrù náà wá ń kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ń fọ apá ni kò fọ apá dáadáa wọ́n wá ń wù wọ́n wá ń sọ fún pẹ̀tò báyìí sí báyìí sí báyìí sí báyìí irú ẹni yẹn èyàn expect pé kó yẹ kí bá lò sí màsàlà látòrí pé something like that gbogbo àwọn kẹ́ ló yẹ kó ti di ara wa lórí pé gbogbo tábà fẹ́ ṣe á sì ní perfectly ẹ̀wọ̀n tábà fẹ́ fọjú ẹlòmíì kò ní fọ ojú yẹn débi tó yẹ kó fọ dé ojú ni àá fọ láti di etí ti di etí kejì ni láti di tí mo ti bẹ̀rẹ̀ sí di ìjàgbẹ̀yàn á dẹ̀ fọ́ dáadáa pé ó kárí gbogbo ojú kí ló bá kàn fọwọ́ pa àwọn kan báyìí ṣá so tí ẹ bá ń wọ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sàlù àlá ẹni ó gbogbo wa sí so ó ká mọ mójútó àwọn yẹn so that ìbáàdà wa yóò fi jẹ́ èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà pé a ti kàdísì sẹ́yìn tánàbí ni pé kò sí tí ìbá ìsàlọ̀ ládàdà pàápàá jùlọ àwọn ayé ọ̀rọ̀ àyà tí ìfọ́ dáadáa kò sálọ̀ àlá fún tọ̀hún tí ìbá ìsàlọ̀ àlá kò sí òun ọlọ́mọ́sá gbànú ẹnì kọ̀ọ̀kan wa alaikum assalam. àbí tó bá dín kù tó bá dín kankan kù ń bẹ̀ náà kílẹ̀ yọ ní ẹ̀ ṣe pé yẹn bá sálọ̀ àlá méjì méjì àkóso lẹ́yọ̀ kọ̀ọ̀kan. nàkàtọ̀ ń bẹ̀ yẹn kò túmọ̀ sí pé èèyàn ń sàlàyé à ń sọ̀rọ̀ kò fomi pa ojú dáadáa nígbà tó fẹ́ pa ojú fẹ́ fomi fọ ojú sọ̀rọ̀ ojú ni omi ò kárí ojú rẹ̀ ó dínkù àbí ò dínkù fẹ́ fọ apá bóyá ni àmọ́ ń ní ti méjì abẹ́ẹ̀mẹ́ta kún ni pé ànẹ́bì náà bẹ́ẹ̀ ẹ̀rí pé tàbá fẹ́ fọ́lẹ̀ kẹ̀gẹ̀ gbogbo bí tó bá yẹ kẹ́fọ̀ àkùnbẹ̀ kárí ẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ni àhà so nọ́mbà yẹn kọ́ ló mìn ní tó ń túmọ̀ sí náà ní pé kéyìí ó fún àwọn àyíká kó má kọ́ bó ṣe tó àti bó ṣe yẹ wallahu a'lam kò sábúrú ń bẹ̀ èyẹ́ lè sàlọ̀ àlá ní ẹyọ kọ̀ọ̀kan àmọ́ kí yìí gbìyànjú láti sí dáadáa so that omi fi kárí gbogbo ààyè yẹn èyẹ́ lè ṣe ní méjì méjì àmẹ́yìí tó dáa jù òní ká sàlọ̀ àlá ní mẹ́ta mẹ́ta kò sí sáàbùrú ń bẹ̀ èyàn sàlọ̀ ara nìkú ó fọ̀bì kalẹ̀ mẹ́ta ó wá fọ̀bì kalẹ̀ méjì eléyìí náà nábi ṣe bẹ́ẹ̀ ó bá ṣẹ̀rí àmú ọkún Allahu a'lam Allahumma anfa'na bima 'allamtana wa 'allimna ma yanfa'una wa zidna ilman Allahumma inna nas'aluka ilman